ó yí padà Esther Olúwarántí Mọ́rádékẹ́ aya Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí ìyá àjírọ̀ tútù má rọ̀bì gbóná ìrànlọ́wọ́ ni mo wá fún o mi ì ní tọ̀yìn orúkọ lọ́lọ́run tí ìfúnni mi ò lówó mò ń pàṣẹ àwọn nǹkan kan gbòógìgbòógì tó lágbára gan ṣùgbọ́n owó là fi pe iná owó ó wù mí kí n ya fíìmù tí n bá ti ẹ̀rọ owó tí mo fi ya fíìmù jáde owó là fi pe iná owó ilé tọ́lọ́run kọ́ fún mi ní kòròdú lágùnfòyè ń bẹ̀ mi ò tí ì rówó kan ṣe mọ̀ pé látara pé mo bá ṣe fíìmù yìí tí mo rí ta tó wó bá jáde ńbẹ̀ àti kanlé ò ní nira ṣèbí torí pé mi ò tí ì kan mo lọ gba yàrá kan sí dìrókò ibẹ̀ yàrá kan náà gbogbo àwa tẹ́nàntì ibẹ̀ náà ti fún níwèé èmi nìkan ló kù tí n ti rí kó jáde ìyẹn ò wá dùn mí bíi pé kí n rówó ṣe fíìmù mi kó jáde kó yọwó àti sẹ́rí ibùgbé ó mọ̀ jẹ́ kókó béèyàn ò bá níbùgbé ogun ńlá ni ẹ ṣàánú mi ẹ síjú kò sówó lọ́wọ́ mi ìgbìyànjú ni n tó bá nàìjíríà kìí ṣe nàìjíríà nìkan ló bá gbogbo àwọn èèyàn tó wà ń bẹ kò sẹ́ni tí ò dé bá ẹ mi ẹ dákun ẹ̀yin aláàánú olóore ènìyàn náà fi ṣe áńgẹ́lì ènìyàn ọlọ́run ó jẹ́ kí ọkùnrin yín obìnrin yín kó pẹ̀lú áńgẹ́lì tí ó oògùn kékeré kọ́ ni mo ń si o èyí lè mọ̀ pé bọ́mọ ò bá là ò bí ọ̀la ẹ ṣàánú mi ẹ dìde alúṣèmí náà ẹ mọ̀ jẹ́ jìyà